òun náà ni ọba tí gbogbo ọpẹ́ yẹ ọba tí ó dá wa tó ṣe wá ní mùsùlùmí ẹ̀dá tó mọ lóòrọ̀ tó sì mọ pẹ́ dá àyè máa dúpẹ́ mọ́ kọ́lọ́kú máa fi ṣàdánwò fẹ́ni kọ̀ọ̀kan wa àyè mọ́ lóòrọ̀ kọ́lọ́ máa fi ṣàdánwò fẹ́ni kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ìṣe ti wa lọ́sẹ̀ ọ̀sẹ̀ alhalqatu al-ilmiyya ìjókòó ìmọ̀ ìjókòó ìrọ̀ra wa létí kama rán àwa létí gẹ́gẹ́ bọ́lá ń ṣe pàdánù sallallahu alaihi wa sallam láṣẹ pé wàdákìr fa inna dhikra tanfa'ul mu'minin ọlọ́run ìrì àdánù sallallahu alaihi wa sallam dákìrì náà máa rán àwọn a máa ṣe àwọn onígbàgbọ́ òdodo láǹfààní wàdákìr إنفعت الذكرى ọlọ́run tó pàdé bí sọ́lọ́ lọ́wọ́ àlewà sẹ́lá láṣẹ wípé máa ṣe rántí ní òdiwọ̀n ọgbà tí ìrántí bá ṣe àǹfààní wàdá kí òun bí àyà nìlá ọlọ́run tó ní kí àdọ́bí sọ́lọ́ lọ́wọ́ àlewà sẹ́lá kó máa ṣe ìrántí fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ ìgbà nígbà báyìí kan báyìí ṣẹlẹ̀ o àwọn èèyàn báyìí wọ́n ṣe kan báyìí látara kan báyìí báyìí tí wọ́n ṣe ọlọ́run bá ṣe báyìí fún wọn àwọn kan ṣe dáadáa nígbà báyìí báyìí látara dáadáa tó ṣe ọlọ́run bá ṣe dáadáa báyìí fún wọn àwọn kan nígbà báyìí báyìí wọ́n ṣe aburú báyìí nígbà tó ṣe aburú yìí ọlọ́run bá náà ṣe nǹkan báyìí fún wọn ló jẹ́ tí ò dùn mọ́ wọn ló ká máa lóṣù dáa bẹ́ẹ̀ bá ti ṣe lẹ́ẹ̀ gbà وكما تزرع تحصد òtòbáṣe ló máa ká wákàmá tẹ̀rẹ̀mà lùtùdìgbà iṣẹ́ tó bá ṣe ni wà kó ẹ̀sùn ẹ̀ wà máa rọ́pù kábi wọ̀nyí láàrin ìrì làbí ẹ̀ ọlọ́wọ́ bá rẹ kò ní ṣe àbò títí ẹrú màndàmìlà sọ́ọ́lì àwọn fàlìlà fi ọlọ́run ẹnikẹ́ni tó bá ṣe dáadáa ó ṣe mórí ẹ̀mí ara rẹ̀ ومن أساء فعليها بين قبا تسيابه ابيان يشف وما ربك بظلام للعبيد الله وبارك وشي وما لابد ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ọlọ́run tẹ bá wú ní ilẹ̀ ẹ̀rí pé ìbàjẹ́ ó fi gba gbogbo orí ilẹ̀ kọ́rí tẹ bá tó wá wú ní odò àwọn èèyàn tó ń ṣe ìbàjẹ́ lọ́bẹ̀ kọ́rí àwọn tí wọ́n ń ṣẹ̀mí lórí ọkọ̀ ojú omi ọlọ́run ìbàjẹ́ ti wá pọ̀ káàkiri bí máa kásábà áyìí náà gbogbo ilé ayé tó bàjẹ́ yìí jọ̀mọ́ tẹ bá wò ó talẹ̀ tó fà á iṣẹ́ àwọn iṣẹ́ ọwọ́ àwọn ọmọ

bí ọba ti ṣe iṣẹ́ tó ọlọ́wọ́ ò nífẹ̀ẹ́ sí ó lè fa ti ọlọ́wọ́ ọba àdídí ọlábà nífẹ̀ẹ́ sí yàn bí ọba ń jàbò sí ọlọ́wọ́ bá nílá yòṣí gbogbo ìní ọlọ́wọ́ ò nífẹ̀ẹ́ sí olùjàbò sí bí ọba ti ṣe tó lọ́ba fẹ́ ọlọ́wọ́ àdídí ọlábà nífẹ̀ẹ́ yàn ni iná lọ́ha yòṣí gbogbo ọlọ́wọ́ ní iná lọ́ha yòṣí gbogbo gbogbo àwọn tí wọ́n bá bá túbá níbi ẹ̀ṣẹ̀ wọn lọ́wọ́ nífẹ̀ẹ́ sí wọn wá yóò ṣe ipò ìmútakọ́ yìí ọlọ́run sì nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tó bá máa ń ṣe mímọ́ ọlọ́run nífẹ̀ẹ́ alìmùtàwàkìlì àwọn tó máa ń gbára lé bẹ́ẹ̀ náà lọ́mọ bá kórìíra àwọn tí wọ́n bá kí í ṣe tiẹ̀ aburú tó ti gbórí ilẹ̀ káàkiri ìjọ náà iṣẹ́ táwọn fẹ̀dí ènìyàn ń ṣe nìyí ọlọ́run látara ẹ̀ wá fìyà jẹ wọ́n ولعلهم يرجعون látara ya yìí ọlọ́run yóò ṣe ṣe fọ́rọ̀ olúpẹ̀ wàdà bí ọlọ́run bá bá fi nǹkan kan yàn láyé nínú àwọn àdánwò aburú èrò ń pọ̀ ọlọ́run ọba náà ní pé kátàkà rẹ̀ ronú lìyẹ̀túbà àdá àlùbọ́sẹ̀ ẹ̀tún jẹ́lẹ́ṣẹ̀ kó bá lè túbà wà lìyẹ̀sì àlùbọ́sẹ̀ ẹ̀tún lórí ṣe dáadáa kó tún lè gbìyànjú àti ṣe dáadáa sí gbogbo àdánwò tó bá pọ̀ wá ayé dáadáa ni ọlọ́wọ́ bá ní kí ọlá lóró ló gbà lérò pẹ̀lú ẹ̀ lórí ìlú mọ́ òbí kò lè ó sọ wà láàárí òbí kò làwùsọ ọlọ́run òun gbà lérò fún yín dáadáa ìdẹ̀kùn ìdẹ̀ra ọlọ́run ò fẹ́ ìdẹ̀ra fún yín nígbà míì ọlọ́run kò ti bá ara kó o ìwà òwúwà kò òhún lílà fún un.

ìgbà mi sì ní ẹ̀ẹ́dì fẹ́ sí nǹkan ṣùgbọ́n náà bá mọ̀ pé aburú ló wá fẹ́ wọ́n mọ́ òyà àlàbù wa ẹ̀rọ̀tù láti àlàbù ọlọ́run ní wọn pa gbogbo ẹ̀ pátápátá ṣùgbẹ́ ni wọn ó tọ́nà ọba ní kí ọlá bá ti kọ mùsùlùmí láyé ó gbọ́dọ̀ mọ̀ pé ọlọ́run ọba yìí rọ̀hún ìlànà ìbáàdẹ̀ ó gbọ́dọ̀ mọ̀ pé ọba tí ó jẹ́ kó láàánú pẹ̀lú àwọn ẹrú rẹ̀ ni Allahu latifun bi'ibadi ọlọ́run ọba Allah ọba láàánú rí ó máa ń ṣàánú àwọn ẹrú rẹ̀ kọ́lọ̀ ọba kó máa ṣe ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa wà ní náà àwọ̀ àdúró alẹ́bí ìhàdìríhà yóò rí epo lọ́wọ́ kọ́wọ̀mẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ tó burú lọ sí ọlọ́wọ́ ọba àdékíọlá tí ma máa ń tàta rẹ̀ bínú sí àwọn èèyàn tọ́nà bá ma ń tàta rẹ̀ pawó èèyàn lọ tí ọlọ́wọ́n bá ní kí ọlá àwọn èèyàn tí wọ́n ti gbádùn tẹ́lẹ̀ ọlọ́wọ́n bá máa sọ wọ́n di ẹni ìyà àwọn èèyàn tí wọ́n ní àlàáfíà ni àṣírí subhanahu wa ta'ala òun náà ni máa jẹ́ bọ́ sí ọlọ́wọ́ ọba pẹ̀lú àwọn oríṣiríṣi ọ̀nà tí ẹbọ lè gbà wá ọlọ́run ni wọ́n bá mọ ọmọ mẹ́tàlá ń kọ́ ìyá dáadáa àmìnà ọlọ́run bá ní wọ́n bá ọmọ mẹ́tàlá kọ́ ìyá dáadáa àmìnà ọlọ́run ni mo fẹ́ fi àpèjúwe kan lílẹ̀ fún yín nípa ìjọ kan nípa ìlú kan káàdà àmìnà ọlọ́run ní ìlú fàyàbalẹ̀ ní kò sí kó lè jà wọ́n kò sí kó kó jà wọ́n mo tún máa ní ná ọmọ nílùú ìkọkọ wọn balẹ̀ láàkọ́kùn àlẹ́ yìí kò sí tó bà wọ́n lẹ́rù lórí ó tó jẹ́ nǹkan ìjẹ́ ìṣeré ní kùtà ilé ìtàlẹ̀ fojú rí ọlọ́wọ́ fi dààmú wọn ilé ìtàlẹ̀ fojú rí ọlọ́wọ́ ní owó fi dààmú wọn yá ti ha rí kú ha wọn bá ní ìlú tá a sọ yìí áríṣì kí ẹ̀ gbogbo ọ̀nà ló gbà wá jíjẹ mímu ọ̀nà bá pèsè ẹ̀ fún wọn ní ìrọ̀rùn wọ́n jẹ wọ́n mu wọ́n gbádùn fákàfà wọn ti àìmẹ̀rún ìlà ọ̀nà nílùú ìgbà tó wọ́n ti wá tó yìí wọ́n bá bẹ̀rẹ̀ sí máa jẹ bọ́ sọ́nà wọn bá wọ́n kò kàn mí lẹ́yìn ọlọ́run lọ́lọ́run wọ́n bẹ̀rẹ̀ sí máa pe àwọn kan ní ويعبدون من دون الله ما لا ينفعهم ولا يضرهم àwọn nǹkan tí ò lè ṣe wọ́n láǹfààní rárá òun ni wọ́n bẹ̀rẹ̀ sí máa sè àwọn nǹkan tí ò lè kó ìlera bá wọn òun ni wọ́n ń sè ó fi ìlàkó wà ní máa dàbùdù nàbí dúnilá ọlọ́run láwọn nǹkan tẹ́ ń sè lẹ́yìn ọlọ́wọ́ bá ìṣí ọwọ́ àwọn nǹkan tó yẹ pẹ́rẹ́ ẹlòmíì ó ń sin òkú ẹlòmí ó ń fi ṣọ̀bú ẹlòmí ìfẹ́lú ẹ̀ ló ń sùn ló ń pè afáwọn ayíjábárí dákọ́dá ìdáhàwúhàwá ẹ̀rẹ́ tó ti mú ìfẹ́lú rẹ̀ ní ọlọ́wọ́ ọba lẹ́yìn Allah subhanahu wa ta'ala yàmóhù ìfẹ́lú yà máa pa láṣẹ bí ń kárò pé kò ṣe aburú wàyẹ̀dàhà wàhálì inú àmà kọ̀ọ̀kú níbi ìbáṣe dáadáa táwọn èèyàn bá ti bẹ̀lẹ̀ tí wọ́n ṣe ẹbọ tọ́nà wọn bá a máa jẹ́ sábà bí kọ́nà bá bínú sí wọn kọ́nà má bínú sí ẹnì kọ̀ọ̀kan wa kọ́nà má bínú sí ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́wọ́ bá ní máa yá fún ẹnu lọ́hùn bí àdáàbìkùn ìṣàkáwùtù wà àmàǹtò ọlọ́wọ́ ní kí lọ́lọ́wọ́ fẹ́ fi àjẹ́ lépo ìṣàkáwùtù tẹ bá bọ́ lọ́wọ́ wà àmàǹtò tẹ sì gbà bá gbọ́ kí lọ́lọ́wọ́ bá fẹ́ fi àjẹ yí fún láàrín ṣàkàrùn-ún láàzídánnákú ọlọ́run tí ẹ bá ti mọ ọlọ́run lọ́lọ́run tẹ́ dúpẹ́ fún ọlọ́run bá bá ṣe àdékún orí fún yí wà láàrín kàbàrùn-ún ìlà wá sọ pé ẹni gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu ẹfẹ́ kọ́lọ́run ọbájà ẹfẹ́ wojú ọlọ́run ẹ̀rí tẹ̀lé àti ọlọ́wọ́ ọba lékè ọlá inna àdábí làṣàbí ilẹ̀ ọlọ́wọ́ yẹn lọ́mọ pé ìyàwó ọlọ́wọ́ ọba ìyà tó yẹ kókó ni kọ́lọ́ ọba kó wá fi ya ẹ̀jẹ̀ nìkankan wa kọ́lọ́ ọba kó jọ kókẹ́ wa ní kẹ̀sí ilé ayé àti ìkẹ̀sí ti ọ̀run ọlọ́wọ́ ọba lékè ọlá ń sọ fún wa nípa wípé lẹ́yìn ọba ti ṣẹbọ sọ́lọ́wọ́ ọba èèyàn ti di ẹni ìyàlè dúníyà wal ákhírà ẹni ìyàlè ilé ayé ẹni ìyàlè lọ́run kọ́nà ọba àdíkẹ́ ọlá kó wá fi àjẹ́ ìmọ̀kan wa agbọ́dọ̀ gbìyànjú láti dìnà sí ẹbọ ṣíṣe ẹbọ ṣíṣe a máa ìbínú ọlọ́wọ́ ọba ẹbọ ṣíṣe a máa fa sábàbí kéèyàn sórí ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba àdíkẹ́ ọlá ó ní máa ń dáa nílá fọ́ọ̀lì àmì ń kò mìíràn dábàá ìlà òun dáa ọlọ́ọ̀lẹ́ tó bá ti dáadáa lórí ọkùnrin ní àbí obìnrin ni wà wúwa wúwú mi ó wá gbọ́ náà ọba bọ́ọ̀lù jẹun tó náà fàlà ló ṣìyá náà àyà ọkọ̀ yìí bá ọlọ́run ìgbàlórí ayé àwọn náà bá ṣe fún wà dáadáa lè rí àdáwọn bí wọ́n àdìpèlé ẹ̀sán àdìpèlé ẹ̀sán làwọn náà bá máa sọ fún wọn. من جاء بالحسنة فله عشر أمثالها ọlọ́run ẹni tó bá ti dáadáa kan tó gbọ́ náà bá gbọ́ ọlọ́run máa fún ẹni ládàá mẹ́wàá wà máa já àbí tẹ̀lé àti ẹni bá wá ṣàbúrú ẹ̀sọ́ ẹ̀yọkan náà kọ́ náà bá kó dáadáa ṣe ìmá ṣe ẹbọ sọ́nà wọn bá orí ibu ayé ni máa ń fà fún ni a sì máa fa orí ibu tọrún innama ahlaka alladhina min qablikum ohun tó jẹ́ kí àwọn tí wọ́n ti ṣáájú yìí tí wọ́n parun lé lórí tẹ̀sírọ̀ tuntun áàlì òun náà ni ìbéèrè wọn tó pọ̀ jù ìbéèrè tó ìbéèrè wọn ó pọ̀ débi tí wọ́n wá béèrè àwọn nǹkan tí ò yẹ kán béèrè wàtàkùnrùnà àlọ́lọ́hìn ìkádìdà ẹ wá fi parọ́ mọ́lọ́wọ́ bá adéjọ́lá wàyàkùnrùnà àlọ́lọ́hìn mẹ́lẹ́mú yàrá-bò àwọn èèyàn wá fi ń sọ nípa ọlọ́wọ́ orí wọ̀mọ̀ nípa ọlọ́wọ́ bá adéjọ́lá àwọn èèyàn látara ìbéèrè wọ́n máa padà ṣẹbọ sọ́lọ́wọ́ bá àdọ́dúwà Muhammad sallallahu alaihi wa sallam ó ní yá ti ṣe ọ́ọ́lù àhàdùkù fàkọ́ọ̀lù ìṣùwáwá من خلق كذا تدودا إبا من خلق كذا تدودا أو من خلق كذا تدودا صنع وبدي يمني الله الله فقام يقول ìṣọ́wá sọ fún pé mọ̀lù kọ́dà kan mọ́ tàlẹ̀ tó dá ọlọ́run fún rẹ̀. kẹsìrọ̀ tuntun alifi mọ̀lá yàmbá ìbéèrè tó bá ti pọ̀ jù nídìí tí ò ní sáǹfà níbẹ̀ ó máa ń fa sábà bí kéèyàn di ẹlẹ́bọ kọ́nà ọba àdíkè ọlá kó má ṣe ìlàwọ́ afẹ́ wọ́n ti yá kóhó màálà àbíyá ìlú òun tó pa àwọn tí wọ́n ti lọ dájú nínú òun náà lè máa yá pa àwọn ànábì wọn ọlọ́ni káàdà náà tó ó mẹ́ta wá àìdá àwọn mẹ̀lẹ́ ènìyàn ojú ọ̀nà kan ni wọ́n wà tẹ́lẹ̀ bàbá àtàwọn ọ̀hún nàbì ọlọ́run wá sí àwọn òṣìṣẹ́ ó gbé wọn ó gbé wọn dìde kíkí wọn wá ṣiṣẹ́ fún wọn mo bá ṣìírí náà wá mo lè rí wọn fún wọn ní ròdò ló wọn ti kìlọ̀ fún wọn orí ẹ̀ làwọn ènìyàn wà nígbà táwọn ànábì ọlọ́run bá lọ tán àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn bẹ̀rẹ̀ sí iṣẹ́ bọ́ wọ́n ya pa àwọn ànábì wọn ìyẹn ló fa ìparun kọ́nà ọba àdékè kó má pa ẹnì kọ̀ọ̀kan wá rú ọlọ́ọba àdékè ọlá sọ wípé ولقد آتَيْنَا لقمان الحكمة أن اشكر لله ọlọ́run ní èmi ọlọ́run ọba dájúdájú mo ti fún Luqman rọ́dúnù sọ́ọ́lẹ̀ Luqman ẹni rẹ kò kí ń ṣàmọ́bí ọlọ́run ọba ẹni rẹ ní Luqman ọlọ́run ní wà lápọ́lì átàyínà Luqman al-hikmata an ishkur lillah ọlọ́run ọba akuniṣẹ́kìmọ̀ akunọ́gbọ́n ẹtú wá gbọ́n olẹ́tí bá ń ṣe lọ́wọ́ òmùgọ̀ lẹ́tú fi ọlọ́wọ́ bá ní kí ọlá lẹ̀ tó fi tó o sọ́nà torí gbogbo àwọn ọmọ táwọn ló ń fi lọ́lọ́wọ́ yìí nǹkan tó yẹ pẹrẹ ni ẹtú bá nílà káyọ̀ gbọ́dọ̀ sí wọn ọlọ́wọ́ bá ní ọba wọ́n mọ́tàláwọ́ orí bàdákùn mọ́tàláwọ́ bàtàlì ọ̀húnlá ọlọ́wọ́ ni mo fẹ́ fi àpèjúwe nílẹ̀ fún yí ẹtẹ́ sí níbẹ̀lẹ̀ jẹ́ dájúdájú àwọn tí wọ́n ń pè nǹkan ní àwọn kan tẹ́ ń pè ní ẹ̀yìn ọlọ́run ọba àdékí ọlá ọlọ́run ní láyà burúkú rúbáàbá ọlọ́run láwọn kan yìí wọ́n lágbára wọ́n lè kírìyèjì wọ́n lè dá ẹ̀fọn wọ́n lè dé ṣíṣe kódà ọlọ́run ní bí ṣíṣe bá bẹ̀rù jà kan gbà mọ́ wọn lọ́wọ́ wọ́n lágbára láti gbà padà lọ́wọ́ ẹ̀ lọ́ọ́ ọlọ́lẹ́ni tẹ́ ń pè kọ́ mí lẹ́yìn ọlọ́run ọ̀lẹ́ni yìí àwọn nǹkan tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run náà ọ̀lẹ́ni àwọn náà máa kọ́dá ń lọ àkọ́ ọ̀dìrí ọlọ́láwọn tí wọ́n ń kọ́ mí lẹ́yìn ọlọ́run wọn ọ̀kọ́ lọ́wọ́ lé wọn fi dáadáa bọ́ lò wọ́n fi ọlọ́run ọlọ́run ní ọba tá à ń sọ fún yé nípa èyí ọba tó jẹ́ pé àti sọ́nà àti ilẹ̀ pátápátá kọ́pùkọ́pù ọwọ́ ọlọ́run bàbá yìí wà ọlọ́run bá lè mú ó lè kú dànù ó sì lè tẹ́ pa ẹwà gba ọlọ́run bó ṣe tó àtàlọ́ wa bí gbogbo sọ́nà ti kú yẹ wà láàrú ti dẹ̀ rí àrùn àti gbogbo ilẹ̀ pátápátá ọlọ́run ní ìkápọ̀ owó òun ọlọ́run àti ẹ̀yọ owó ọlọ́run bàbá yìí wà ẹ̀rí fọ́nà ọba ìyọba kéèyàn wá fi wọ ọlọ́wọ́ ọba ilẹ̀ kó ló wò ní sí ọlọ́wọ́ ọba lélẹ̀ kó wá ní ọlọ́wọ́ tó wá máa sì ní ìlú nílá ọlọ́wọ́ bá tó kéré sọ́nà ọba àlá Umar radiyallahu anhu ẹ jẹ́ ká wọ Umar sọ́nà ọba kó bá wá sí ìkẹ́ fún Umar Umar sọ wípé àwọn nǹkan kan wà nínú Islam ó ní nǹkan méjì ìfọ̀ àmà pàmílẹ̀ ìkejì àmà bàmí ló ó ní àmà lẹ́ni olùṣèkùnrin ó ní ti máa ń pa nílẹ̀ rí àdáni fìlì jahiliya nígbà tí mo wà ní ìgbésí ayé àìmọ̀kan nínú jahiliya ó ní mo ní ọlọ́run ti máa ń sè ọlọ́run tó máa ń sè yìí dàbídò ló fi ṣe agbogbo alábọ̀ èso dàbídò ó wá kó àwọn èso yìí ó kó jọ ó mọ́ sí èèyàn ó ní ojú lẹ́sẹ̀ ó lápá ó ní gbogbo ẹ̀ ó lóun máa ń forí kanlẹ̀ fún láràárọ̀ ó ní ìjọ kan èyí wá dé kò ní o tó fẹ́ jẹ òun á wá mú kan náà àwọn dàbí bí ìlú wá ó ti fi òwú àtàbẹ́ ló ti fi rọ́ pápọ̀ ó kọ̀ lè wo pé díẹ̀ sí ẹsẹ̀ ẹsẹ̀ ọlọ́wọ́ ẹ̀ dàbí lù akọ̀yọ́ ajẹ ọjọ́ bí o lè wo pé wo imú ẹ̀yẹ yìí tí mo fi ṣe fún yẹ jẹ jẹ́ kó bẹ́ẹ̀ ya bó ti fi ọlọ́wọ́ ẹ̀ díẹ̀ díẹ̀ ni ó ní kó bá ti wọ́n tí o bá fòun lẹ́rù agbẹ́jẹ́ ni yóò fi ó ní máa ń fòun lẹ́kùn òun náà ní pé ti di àwọn gbàjà ìléyà àwọn máa ń bu ọmọ obìnrin mọ́lẹ̀ lórí ẹ̀ kọ́lọ̀ tó dá lórí ìgbòho wa wà ní ìsìláàmù yẹn lókun máa kọ́bìlà bí yọba jẹ́ kéfì rí tẹ́lẹ̀ ọjọ́ tó bá ti gba ìsìláàmù gbogbo ẹ̀sẹ̀ tó ti dáàbò tí kò ti lè borí tó yóká irun mọ́ wa nínú sẹ́yìn àti ọlọ́ọ̀bá àdékíọ́lá ó ní yorùbá ti nù mọ́ sẹ́yìn àti àtàná gbogbo ọlọ́ọ̀bá àwọn nǹkan táwọn èèyàn ti lẹ́yìn ọlọ́run tó kéré ẹni tó bá wá jẹ́ ọlọ́pọ́ kò ní ti àwọn nǹkan táwọn èèyàn ti lẹ́yìn ọlọ́run kò ní bá wọn ti ẹyin ta ọmọ mọ́ríàmọ̀ jésù kò ní pè lọ́nà kò ní pè lọ́mọ náà kò ní pè ní bákejì ọlọ́wọ́n bá àbíkí ọlá ọlọ́wọ́n bá ní. إنكم وما تعبدون من دون الله حصب جهنم أنتم لها واردون ọlọ́bí ẹ̀yọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn wà máa ta'buduna min dunillah àti gbogbo kọ́tẹ́ ń sì lẹ́yìn ọlọ́wọ́ bàbá hasabu jahannam ọlọ́lá bá fi ṣe òkúta táwọn bá fi kó iná ni antum laha waridun ọdún wọn wá ní ẹ̀yẹ́ máa sọ akọbulé ìlú lọ́ba yìí wọ́n wá ní illa qawmun ọ̀rọ̀ ìlú ìlú ìlọ́ọ̀rù wọ́n ní àwọn tí ò ní wọná lọ́nà ní ìnákún ẹni tẹ́sí nǹkan ní lẹ́yìn ọlọ́run wà máa dá àbùkù náà ìlú nílá àti gbogbo tẹ́sí lẹ́yìn ọlọ́run bá lá àkọ́rù jàǹdà ọlọ́run ni ẹ̀rọ nígbà tó náà bá bá ń sọ fún ya Isa bùnú mọ́ríyá ìrẹ́ Isa bùnú mọ́ríyá àáńtà ṣé rẹ àti ìyá rẹ lẹ́sọ fáwọn èèyàn pé kí wọ́n mú yín lọ́lọ́wọ́ bá lè mú yí lẹ́yìn yín lọ́lọ́wọ́ bá níbi ọlá Musa tó bá jẹ́ pé mo wá sọ bẹ́ẹ̀ fún wọn ìwọ náà bá mọ̀ tẹ àdámù máa fi dọ́sì wàdà àdámù máa fi dọ́sì ìwọ náà bá mọ̀ tó wà nínú ọkọ̀ mi èmi ò mọ̀ tó wà nínú ọkọ̀ wọn náà wọn bà lókè ọlá nígbà tí mo wà pẹ̀lú wọn mo mọ tó ṣe mo mọ àwọn tó gbà mí gbọ́ ni wọn mọ àwọn tí wọn gbà mí gbọ́ nígbà tí mo ti fi kú ọ láàrin wọn ìwọ náà bá tó ń ṣọ wọn àwọn fi àlẹ́ yìí ìwọ náà bá tó wà pẹ̀lú wọn. so irú àwọn èèyàn tí àwọn èèyàn bá ń pè bí wọn dúró bí àwọn ọ̀nì máa ṣe fẹ̀fẹ̀ jì lọ ṣùgbọ́n wọn tí wọ́n ń pè ní ayé mọ̀nà òun ìlàwọ̀ òwúwa rọ́ọ̀dì òwúwa tọ́ọ̀bù tọ́ọ̀bì ọ̀daràn ìwọ táwọn èèyàn ń fi ẹbí rẹ wá ń jò sí àwọn tẹ̀ wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní máa ń ayé náà wù ìyá náà lọ bá ti fẹ́ kí ìfẹ́ bá ti dé tó áà tó ń ti dé ó ní fáyé àtàkà wo amaka ẹ̀dá wúbi náà kó máa lọ pì sí àkàlẹ̀ yìí tó máa dé kò nínú náà gbogbo àwọn tó bá ti ẹ̀tọ́ náà wà gbọ́dọ̀ máa béèrè lọ́wọ́ àwọn èèyàn òun tó bá ti ti ẹ̀tọ́ náà wà gbọ́dọ̀ fún àwọn èèyàn wà ń kú ìbàdàn àkúsùnà kódà kan torí ẹ̀bùrẹ́ fáwọn máa pa wá àkọlù sí pé gbogbo ọpẹ́ ọlọ́ọ̀ni ó máa fi fún wa máa yẹ ṣùkúrù ẹni tó bá dúpẹ́ fa iná máa yẹ ṣùkúrù nínú fi olùdúpẹ́ fọ́nà wọn ó fẹ́ ara ẹ̀ lè wà máa ká fa ọ̀ iná wọn àwọn ìlú ṣàlì bẹ́ẹ̀ ọkọ̀ bá wà wò pé ah, ọpẹ́ ta ti dá láti ọjọ́ ìlọ sí la nígbà tẹ́ ẹ jẹ́ ká jẹ ìkọ̀ mí lẹ́yìn ọlọ́run à ah, ọlọ́run ọba àwọn ọmọ á sọ wípé ọpẹ́ ló di ọlọ́run wọ́n á sọ pé kí ni ọpẹ́ ló di ọlọ́run kò kí dí ẹ̀bà kò dí àbàlà àjọ náà ọ̀rọ̀ yóò ṣe ọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ burúkú ni kí ìwà sọ pé ọpẹ́ ló di ọlọ́run àtàbùsọ fún ẹbẹ́ ọlọ́run ò ní jẹ́ o torí tó bá lọ jẹ́ pé ọpẹ́ ni ó di ọlọ́run ni gbogbo ìgbà tí àbá ti fún ọlọ́run lọ́pẹ́ kí ló máa jẹ́ tí ọlọ́wọ́ bá ńlá táwa ń sè kò fi jẹun ọpẹ́ kò fi tó di ọlọ́wọ́ bá ńlá ọlọ́wọ́ fi ṣe kí ni láàdá olówó sínú tó wà lánà ọlọ́wọ́ fi tó ìwé kò fi sùn láàyà wà láyà ṣùgbọ́n ọlọ́wọ́ fi jẹun kò fi mú tí bá pọ́pẹ́ ló di pé kí ni ìnà ìnà ọlọ́wọ́ bá ti wá láàyà wàlá ìṣáájú ilẹ̀ àkè òkè ń jẹun òsì ní bùkátà tó jẹ wàlá ìṣáájú ilẹ̀ àkè ní tó bá jẹ́ wípé ọlọ́wọ́ bá ní bùkátà a pa ẹ̀sùn di fájà tó bá bá kú dàdù tó ọlọ́wọ́ bàbá tí òfin jẹun tó yé ọpẹ́ òfin ṣe kéde o torí pa àwọn ọlọ́wọ́ ti ọkpẹ ọpẹ́ ọlọ́kọ̀ ọ̀fẹ́ ká ṣe é tábà wá ṣe kí lọ́lọ́wọ́ sọ wàtà káfàárọ̀ ẹnikẹ́ni ẹnikẹ́ni ẹnikẹ́ni wàtà káfàárọ̀ ẹnikẹ́ni tó bá ti ṣe tí ò dúpẹ́ mọ́lọ́ fàyínà lọ́ha rọ̀díyùn ṣàdí ọlọ́run ní rọ̀díyùn ọba tó rọrọ̀ rẹ̀ ó rọrọ̀ kú lọ́dún ẹbí bọ́dì kò nídìí ṣàdí ọba ọlọ́pẹ́ àwọn èèyàn fún lọ́pẹ́ tẹ́yìn ọba ní ìmìṣẹ́ ìlà ìsábì fúláwù sábà wà láti láti tẹ̀síhàwò ọlọ́run ní sọ́tọ̀ tẹ́rí ẹgbó ṣe tó yẹ méjèèjì àti ilẹ̀ méjèèjì àti gbogbo tó wà láàrin wọn wọ́n ṣe subhanallah àkọ́lọ̀ wọn bá kò wá sí ìpọ̀pọ́nú ẹ̀dá tọ́lọ́ ń dá àyàfi kó jẹ́ kó yí àpọ̀mọ́pọ́lọ́ wà láàtì ṣùgbẹ́ ìdí látẹ̀fọ́ ọ̀húnná tẹ̀sí àwò ẹ̀yọ́ gbọ́n bí wọ́n ṣe ń ṣe ọlọ́run nìkan ni ó mọ̀ wọ́n ṣe ń ṣe wọ́n ṣe ń ṣe ọ̀hún ẹ̀rí jọmọ́ ẹni tó ní ọgbọ́n ó bá ti ọlọ́run nìkan ọlọ́run ni wọ́n kọ́ọ̀dà lùkùnmá lùlẹ̀ níyì wà húwa yà ìhú ya bùnàyànà bùsùrí bìlá ọlọ́run yẹ rántí nígbà tí lùkùnmá ló sọ fọ́mọ ẹ̀ pé yá bùnàyà ilé ọmọ mi láàbùsùrí bìlá má ti ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba. إن الشرك لظلم عظيم تريد ما تبصل وما لظلم عظيم أبو بيتو كذلولي nígbà tí ọlọ́wọ́ bá ní kí ọlá ń sọ oṣù ọdún náà ọlọ́run ní alladhina amanu wa lam yalbisu imanahum أولئك لهم الأمن وهم مهتدون ọlọ́run ní àtẹ̀dínà àmọ́nú àwọn tí wọ́n pọ̀ náà bá kọ́ ní òdodo wọ́n lábí lẹ́bìdì ìmáàna òdìbò ìlè wọ́n kí ń pa àpò pípọ̀ mọ́ imọ́ ní wọn wùlá ìkàlá òmùlà àpò wọ́n á ti jẹ tọ́nà ọba tọ́ sọ́nà kọ́nà ọba tẹ̀ tóbi àti sọ́nà. wàṣàkọ̀ dáàbì kàdà àbí rasulillah nígbà táwọn sọ̀hábà kọ́rọ̀ ìyẹ̀rú gbà wọ́n ó ní wọ́n lára pé a èyí gbọ́dọ̀ ṣàbòsí tó bá ti jẹ́ mọ́mí ọmọ ọlọ́mọ tó dù tí ó ṣẹ̀ ó ti ṣàbòsí sí nìyẹn ó ti bá ìmọ̀ ní

mo rò pa gbọ́ sáǹtọ̀ yìí àwọn sọ̀hábà àwọn gbọ́dé sí di wípé tí ìyọba ti jẹ́ mú mi tó wá sí àbòsí kan báyìí ìmọ̀ ni ẹ̀ ti bàjẹ́ nìyẹn ẹ̀rú a tí ìyọba

وقال رسول الله صلى الله عليه وسلم أنبي واتفوا وفي ليس كما تظنون ibi tẹ́ pẹ́jú sí ẹ̀kọ́ ni ọlọ́run bá gbà lérò ohun tó lọ́wọ́ bá gbà lérò ni wípé aláàdẹ́kan òòrùn mọ̀kànlá làzóòlù nàáwí tó tó jẹ́ àbòbí tó ga jùlọ oníkiri ìṣẹ̀bọ̀sọ́lọ́hùn ohun tọ́nà bá sọ bí ni pé ìṣẹ̀bọ̀sọ́lọ́hùn ẹnikẹ́ni tó bá ti ṣẹ̀bọ̀sọ́lọ́hùn ọba kí ló ṣe lẹ́yẹ fàkọ́ọ́dẹ mọ́ọ́dà bàdà dá ó ti kí ni ó ti ṣàbòsí sẹ́ni kọ́nà ọba kó má ṣe wá ní àbò alábòsí الله فأورثنا الكتاب الذين اصطفينا من عبادنا ọlọ́run ní àwọn ọlọ́run àjòkò tíra fáwọn kan àwọn ẹni ẹ̀ṣà nínú àwọn ẹrú sí wa bá nínú ohun wọ́ọ̀lì olèlá wọ́n ń ṣàbòsí tẹ̀lé ara wọn wá nínú ogun tẹ́sídẹ̀ ọlọ́lọ́fẹ́ ló àwọn tí wọ́n dúró kó ìlọ́pọ̀ tìbí ìsìnlá àwọn tó jẹ́ pé ìdúró tí wọ́n àbíyá agbọ́dọ̀ ta fún àbòsí bó tilẹ̀ wulẹ̀ kó mọ́ agbọ́dọ̀ ta àbòsí jọmọ́ ọlọ́ọ̀bà àdìkí ọlọ́run nífẹ̀ẹ́ sí àbòsí tó wá tóbi jùlọ rí ìṣẹ́bọ sọ́dọ̀ wọn bá àdìkí ọlá wà ṣírí kú láìlẹ́ ẹ̀hù jọmọ́ mùsùlùmí ẹbọ ṣíṣe ohun tó jẹ́ bẹ́ẹ̀ òun náà ni tí ọlọ́run bá ní ẹ̀tọ́ sí káwá gbé fún nǹkan orí tó yàtọ̀ sí ọlọ́run ọba Allah àti ìṣẹ́bọ nìyẹn náwó hapun ọ̀rùnìyà ọlọ́run lẹ́tọ̀ sí pé káàsì lóhun nìkan káàsì má sí nǹkan ní ìlẹ́yìn rẹ̀ wà pẹ̀lú yá àbúrò wáyé ọlọ́ ẹnikẹ́ni tó bá sí nǹkan ní ìlẹ́yìn ọlọ́run ọba wà wúwa tó ṣe é kò ní kọ́ ìtò àrìnrìn nílà ìwé ẹni bẹ́ẹ̀ ti di alábòsí ó ti di olùṣẹ́bọ tó ti jáde kúrò nínú Islam máa yí sọ ilé ọyìn ìlà ẹni tó kírun fún kan ní lẹ́yìn ọlọ́run máa yá ju ilé ọyìn ìlà ẹni tó forí kanlẹ̀ fún kan ní lẹ́yìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ní wa min ayatihi ọlọ́run ní nínú àwọn àmì ọlọ́run ọba àlejò ọlá aṣáàrùtù òun oòrùn wàlùkọ́mọ̀rù والليل والنهار والشمس والقمر أولي أولي الجمعة لا تزول للشمس ọlọ́run ẹ má forí kọlẹ̀ fún oòrùn wà láàrin kọ́mọ̀rì ẹ má forí kọlẹ̀ fún òṣùpá wà zúrú lílẹ́rìí ọ̀dàkọ̀ọ́hún na ríńkù tó ìyá àwùjá àbúrú tó bá jẹ́ pọ́nà ọlọ́run ẹ má forí kọlẹ̀ النبي محمد صلى الله عليه وسلم قل لو كنت آمر أحدا أن يسجد لغير الله ó ní tó bá jẹ́ pé mo fẹ́ pa èèyàn kan láti ẹ tó bá jẹ́ kó tọ́ ni kí èèyàn kan borí kanlẹ̀ fún nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́ ọba la amáwùtú ìmọ̀ra mi bá pa obìnrin láti ẹ àyà jùlọ ní báyìí hà pé lára àárọ̀ lọ́sàn-án lálẹ́ kó máa borí kanlẹ̀ fún ọkọ rẹ̀ àwọn ń bèrè eléyìí sọ wa ipò tí ọkọ wà nínú ìgbésí ayé wa ànábìbí ká ló tọ́ ni òun ò bá ní kẹ́ ẹ máa ṣe ọkùnrin ṣùgbọ́n kò tọ́ ànábì sọ̀rọ̀ ní ọ̀sán náà ń sọ fún wa gbogbo ara ọkọ ẹ̀ láti òkè ó wá fi já ètò gbogbo ojú ẹ̀ kìkì egbò ní tó yọ ní jáde gbogbo ẹsẹ̀ kìkì egbò ní tó yọ ní jáde gbogbo ọwọ́ ẹ̀ pátápátá kìkì egbò ní tó yọ ní jáde ká lè mọ pàtàkì ọkọ́ ní ìgbésí ayé wa àwátá jóbìnrin ànábì sọlọ lọ́wọ́ àlìwọ̀sẹ́là ó ní kí obìnrin tó bá wá sí àwọn oyún ìmọ́lẹ̀ ó wá ńlá ọdún ìtó jáde ní ẹsẹ̀ ó ńlá ó wá ńlá gbogbo ọyún egbò tó wà lára ọkọ ẹ̀ yìí ànọ́bì ní sọ̀rọ̀ máa wà níwájú bẹ́tà ó ní kò sí ìpè ojúṣe tó ní sí ọkọ ẹ̀jọ̀ náà. aburú mi ṣe dry cleaner ẹ̀yà máa gbàgbé orí lọ fún dry cleaner. òbí ẹ̀mọ́ mo tún ṣe máa fi òṣèlú làákàyè sọ. àbújú ò bá wọ ìgbàjọ́ orí lọ fún dry cleaner. àbúwá ìfẹ́ tẹ́ ẹ̀rọ jẹ́ bọ̀ ní ìtìrì àlàáda tó mọ̀ àkámọ́ tó lọ́dọ̀ àwọn ata jẹ́ Yorùbá obìnrin a máa dáná kọ́kọ́ ni lọ́dọ̀ àwọn ata jẹ́ Yorùbá obìnrin a máa fọṣọ ọkọ lọ́dọ̀ àwọn ata jẹ́ Yorùbá àbíbẹ̀kọ́ ni obìnrin a máa tún léṣe lọ́dọ̀ àwọn ẹlòmí ò lè má rí bẹ́ẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ọkọ̀ ní pọ́ni ọkọ̀ ọ̀rọ̀ ọlọ́jọ́ mọ́ láwùjọ yorùbá àwọn nǹkan tá a bọ̀ lójúṣe ilé dáadáa bẹ́ẹ̀ tí o bá ti tako òfin ọlọ́wọ́ bá obìnrin rẹ̀ rẹ̀ a máa gbìyànjú láti ṣe mọ́ńsà tọ́ọ̀tì bó bá ti fi agbára sí má bá wọn káṣà pé ayé ta wà nísìn kìnnìkan kìnnìkan tí ń ṣe bìtì ni tọkọ bá dáná mọ́ndé pẹ̀lú obìnrin tí máa dá lójoojúmọ́ sí ẹ̀ tí ó mọ̀ wípé ọ̀lùwòwò mọ̀hánlámù bèjìlìkà ilé ìlú máa gba ọkọ̀ ní ọmọ kíni ọkọ̀ ọkọ̀ ló fi jẹ́ pé golden opportunity ni o ìwọ obìnrin tó ní ọkọ gbìyànjú láti tọ́jú ẹ̀ dáadáa gbìyànjú hmm, tó bá jẹ́ lọ́kọ nígbà tó bá lọ́kọ sí tó bá máa fi tó bí oṣù mélòó kan jẹ́ kó ti ṣe ta ìsọ̀ ó jẹun déédé ó sùn déédé àbíbẹ̀kọ́ ni kọ́lọ́ má jẹ àrí fìtínà wà ní fìtínà tó akúbárù nínú ẹ̀ àdánwò ju pààyàn lọ àdánwò ó lọ kọ́lọ́ má pa wá báyìí àdàgbà lórí láti ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá ní kí ọlá. ó ní ẹgbọ́dọ̀ mú ìkọlẹ̀ fún kan rí lẹ́yìn ọjọ́ wọn bá nínú àwọn àìṣírí àṣírí gbogbo ìgbà àdáti láà nínú àwọn òpó àbí ọ̀nà tí ẹbọ pín sí òun náà ní bí èèyàn ṣẹbọ níbi ìjọsìn ọlọ́wọ́n bá wà máa ń kọ láti lè dín náà wà ní ìsà ìlà ìyá àdúgbò ọlọ́run níbi ìdádùjọ náà àtẹ̀yàn bí ó ṣe pé kí wọ́n lè sì ní ọlọ́run sí èmi ọlọ́wọ́n bá máa ń rí وما أريد أن يطعمون èmi ọlọ́wọ́ ní kí wọ́n wá ti jẹ nínú fún mi àwọn ẹ̀dá tí mo dá lè ní kọ́ bọ́ wọn kódà bí ìlú ní la fẹ́ jẹ ọwọ́ ọlọ́wọ́ ọba ló wà ilé tó wà lọ́wọ́ tiwa ní káṣe kí ni káṣe ọlọ́wọ́ ọba àdékè ọlá wàkà ayé ní dábàbìlá dàhìlú rizqaha ọ̀tọ̀ ní mélòó mélòó àwọn ẹranko tọ́nà ọba dá àwọn ẹ̀dá tí wọ́n rìn lórí ilẹ̀ látàhìlú rizqaha kò sí ìtò tí a ti kí ẹ̀dá nínú wọn ọ̀rọ̀ húyẹ́ rúzùkú ha wà ìyá kú ẹni tó pèsè fún àtẹ̀yìn náà ní Allah subhanahu wa ta'ala òun lọ́ba ti pèsè الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له ọlọ́run ní ọba tí ẹ rí ó bá pèsè fẹ́ tó bá fẹ́ nínú àwọn ẹrú rẹ̀ kò ní fi òdiwọ̀n sí ẹ̀họ́ ìrìn ìsáàbẹ̀ kò ní tó di wọ́n bẹ̀ tọ́lọ́ bá fẹ́ fún ṣé dákòtè mọ ìṣòro bí mi èyí gbogbo ìtọ́kọ̀ máa ń calculate the estimation owó tó jẹ́ pé tí ìyọ̀kọ́ bá kà sí gbà ní asú ìyọ̀ pé wo sígbọ̀ ní ìgbọ̀n wà lẹ́ẹ̀dì pọ̀ jù mélòó ló fẹ́ nọ́mbẹ̀ jọmọ́ mélòó ló fẹ́ nọ́mbẹ̀ jọ bí ọ̀ yé ni ìsàlẹ̀ bọ́lá ti máa ń pèsè ẹni ẹni tó bá wá tó bẹ́ẹ̀ ló wa kó sọ pé alìsìkì tọ́lọ́ ń kó olùkó ní calculation ẹ̀ẹ́dì bí fọ́ọ̀tì táwọn ọmọ gbà lówó yìí tó bá tó bẹ̀ àwọn nǹkan tó lọ bá pèsè fún ẹ wà á bára aláìkú ní àmàwù mọ́ ìrọ̀ta wà bá àfihàn ọlọ́ni ó yá bẹ̀rẹ̀ sí máa kà á ilé tó jẹ́ pàlù fojú rí àti dáàlì fojú rí wà á dákún ní kúlì máa ta àlùmú ọlọ́ni gbogbo tẹ́bẹ̀rẹ̀ àti tẹ́bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ láti ṣe fún yìí وإن تعدوا نعمة الله لا تحصوها tẹ́bá lẹ fẹ́ máa ka ọjọ́ náà bá ti mú yẹ ìlú lè ká tán ìwọ tó ní kí ní problem tí ò mẹ́fà ní fìdí kan àwọn tó ní kí ní problem ò mọ ìtọ́ wákàkiri ni tọ́nà bá tó yá wákà kó yá kàkúlẹ́sì pé kí ní ẹ lálàáfíà tí ò bá lálàáfíà tó fẹ́ lọ rà èló ló máa rà èsì ẹ̀ ló ní èyí òun fi gbọ́ràn tó bá jẹ́ pé ní ìlú ẹ̀tọ́ ni ó máa lọ́ra wọn dọ́pọ̀ ní ìrísí yẹn kí wọ́n dárúkọ bí ìpọ̀ ẹjọ́ ní ẹjọ́ tó jẹ ìwọ́ wá tà ẹsẹ̀ tó fi rìn láti fi sọ̀rọ̀ tí òfin tó ń ṣe lọ kápúlẹ̀tì iye tó ń tẹ̀sẹ̀ fáwọn tí wọ́n lẹ́sẹ̀ lọ kápúlẹ̀tì ẹ̀ ọlọ́ọ̀bá fún ẹ létí òfin gbọ́rọ̀ ó fún ẹ lẹ́nu òfin jẹsẹ̀ wò ó tún fi ń sọ̀rọ̀ ó fún ẹ lójú òfin ríran ojú bí mọ́jú tẹ́lú bá jẹ́ Allahu Akbar àbí ẹwọ kọ́kọ́ ojú lóríṣiríṣi ojú láti rẹ́rìn àbí ẹ̀kọ́ tabátúrẹ̀ kínú wa kínú olùdá tó rọjú wọn àbí ẹ̀kọ́ tabátúrẹ̀ tabúrẹ̀ fojú bá tọ̀rọ̀ Sheikh Abdulrahman àtúlẹ̀ fojú àtúlẹ̀ sejú àtẹ́ oríṣiríṣi táwọn ojú ṣe tá ló ṣe gbogbo ẹ̀fún wa Allah ويعبدون من دون الله ما لا ينفعهم شيئا ولا يضرهم ọ̀nà láwọn èèyàn wá ń fi kan ní ilẹ̀ ọlọ́wọ́ bá ó tó jẹ́ pé kò lè ṣe wọ́n láǹfààní kò sì lè ṣe aburú fún wọn òun ni wọ́n wá ń fi ilẹ̀ ọlọ́wọ́ bá lè ọlá ó fi lákòókò àdìmá dáàbùkú lábẹ́ ìlú ìlà ọlọ́run iṣẹ́ ọyìn àti tẹ̀sí ilẹ̀ ọlọ́wọ́ bá àbálàáta àfihàn ọlọ́bí ẹ̀ nílàákàyè ni onílàákàyè ò ní sí ẹrú ọlọ́wọ́ onílàákàyè kò ní sí ẹ̀dá ọlọ́wọ́ onílàákàyè ò ní ṣe ẹrú sọ́lọ́wọ́ bá ní kí ọlá kọ́nà kó má tẹ̀sí àlékún làákàyè ẹ̀bọ́n ńlá ni ó sì máa ń ìyọ̀kú nínú Islam kọ́nà ọba tó bá ṣẹ̀ṣẹ̀ wá ní mùsùlùmí ọmọ ọba ní الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم ọmọ ọba ní dájúdájú àwọn tí wọ́n máa ń jìnà sí ẹbọ ńláńlá wọ́n sì máa ń jìnà sí ṣìnà ìlà ìlànà àyàfi àwọn ìwà ẹbọ kéékèèké ìdí lọ sọ pé a ah, àwọn ọ̀rọ̀ tí ó dá kó máa fi dáàbì ẹ̀búra bá pẹ̀rẹ̀ ẹ̀bọ lòun náà ṣùgbọ́n ilé yóò ní sáré yọ̀nà kó o ló sì náà ohun tí ó yẹ kí ìyọ̀ wo ní obìnrin kó wò ó ilé náà ṣùgbọ́n kékeré iná ọ̀pàtà wà á ṣe ẹlùmọ̀síwọ̀n ọlọ́wọ́ ọba yọba tó tóbi lápò ìṣèlú ọlọ́wọ́ ọba àdìsí ọlá. ó ní àwọn tí wọ́n ṣe lọ sọ́dọ̀ wọn wá nínú wọn wọ́n máa bọ́ màláíkà lọ́dọ̀ wọ́n á máa fi wọn ó bẹnu wọn àwọn ni wọ́n ń gbogbo ẹ̀ pátápátá ọlọ́run bá fẹ́ ká lọ sí ọlọ́run ní ìnáwó mọ̀ yìí ṣíríkì bíi láà ẹnikẹ́ni lórí tó bá ṣe ọmọ sọ́lọ́run فقد حرم الله عليه الجنة ọlọ́run ṣe àdùjọ́ náà ní wọ́n fún wọ́n máa wá ọdún náà inú náà ló máa dé sí wọ́n máa lè wọ́ ilẹ̀ ìdàrí àrùn pọ̀ ọlọ́run láwọn ẹlẹ́bùn lọ pé ilé ṣé wù kan ṣe fè pé tí ó ń báyìí báyìí ọdún láwọn máa sọ wá dàgbà àwọn máa gbé wa límánìlì múlùkù ìyáwó ọlọ́run agbára ọjọ́ péjì àdìsí àbọ̀ta lónìí líláàrí ìwà ìdí nìkan agbára tó jẹ́ fọ́lọ́ nìkan lórí yọ̀yọ̀ bí ìyọ̀ láti ṣe àríkù ahàn èèyàn kò ní bọ́lọ̀ ọba ju agbára jọ láwùjọ débi pé ìyọ̀kọ́ wá fẹ́ là wá ọlọ́run ọba àdìsí ọlá lórí يوم لا ينفع مال ولا بنون ọmọ ní ọjọ́ tó ìyá ìdíyà mọ̀ mọ́ lówó mọ́ ní dúkìá kò ní ṣe ní láǹfààní mo bí ma àwọn ọmọ mi kọ́ dókítà ti kọ́ nu wọn kódà ṣéwù ṣéwù ṣéwù afá kọ́ nu wọn láyàǹfà kò ní ṣàǹfààní ìlà àtàmọ́ àbíkọ́ni pẹ̀lú ọlọ́run yẹn tó máa ju ilé ìjọba ìdíyà mọ̀lẹ́ tó wá pẹ̀lú ọmọ tó mọ́ alẹ́kọ́ọ́lì nínú ṣírí ọkàn tí ò tẹ́bọ́ bẹ̀ ọkàn tí ò ti kí ni tí ò tẹ́bọ́ bẹ̀ ẹ tó bá ti wáwájú ọlọ́run tó máa ṣàǹfààní o èèyàn bá ti wájú ọlọ́run bá tó gbèdé àdìsí àbọ̀ tó ṣẹ̀bọ̀ sọ́nà náà ويغفر ما دون ذلك لمن يشاء ṣùgbọ́n tẹ́ṣẹ̀ bá ń yàtọ̀ fẹ́ kan ọlọ́lẹ̀ forí díyàn a ti sọ fún wa hadith abudari lẹ́fẹ́tẹ́ ó ní jọpọ̀ òun lọ́dọ̀ àdọ́bí sọlọ mọ́ wọn àìwọ̀ sẹ́là òun bá lọ́bí tó ń sùn ó ti faṣọ funfun fi bóra òun bá padà sílé òun tún padà wá kò jí àlọ́bí bí àlọ́bí rárá ó padà lọ́lé léèyàn bá lẹ́ni tó ń sùn tó ní bùkátà fi sílẹ̀ fi sílẹ̀ lọ́kọ̀ padà ilà ìjà tọrú rọ̀ àyàfi tó bá jẹ́ gbàdíra èèyàn kan kú lẹ wá lọ́dọ̀ dókítà wá ní dókítà ń à ẹ̀ jí ni o ẹ̀ jí kí ni àwọn ìhálà tọ̀rẹ̀ ìyà àwọn kọ̀dínà wípé naturally tàbá jí ẹni yóò máa jí ẹ̀ tó kọjá kalẹ̀ tó sàmù ìyáládìyẹ ó wá ń sùn níbi ọjà lẹ́yìn náà wá délẹ̀ lẹ́wọ̀n pé ìyáládìyẹ ń sùn lọ́wọ́ lẹ́wọ́ padà sílé lẹ́wọ́ àrà mú mi ó wá dọjọ́ kejì ẹwà dọ́jọ́ wá ní àhálẹ̀ wá bí lánàá abẹ́ra adìyẹ ń sùn ẹ́ ẹ̀ ni ẹ̀rẹ̀ bá bí mú ẹ̀hẹ̀ irú yẹ àwọn àdìwò fáwọn afá àti bíta bá rẹ̀ tó ń sùn kábàjì àbáwọn tí wọ́n dùn nínú class wọ́n wá àyè tó bá tún ó lẹ́tọ̀ọ́ sí ẹ jẹ́ kò ṣe nínú o wá sí halkọ̀ owó ló fi wọ mọ́tò wá ó wá ní halkọ̀ wá ń wá àyẹ́fà búlẹ̀ ó àrùn ìṣòkúta rárá o ẹ ẹjì tó bá á padà lọ sùn ìkọ̀kọ́ wa ìlà ṣíríkà ẹbọ aburú ni wà ẹbọ ṣíṣe ọlọ́run ṣàkórí ìyẹ̀ fún mi ìlànà ẹbọ àkọ́kọ́ àṣírí ìbáda ti là òun ni níbi ìbá sí òun ni pé kéèyàn mú nínú àwọn kéèyàn máa ṣírun fún kan ní tó yàtọ̀ sọ́nà àbí kéèyàn gbàwẹ̀ fún kan ní tó yàtọ̀ sọ́nà ọba àlékè ọlá àbí kéèyàn máa páyà kan ní ìrẹ́yìn ọlọ́run àbí kéèyàn nífẹ̀ẹ́ kan ní irú ìfẹ́ tó yẹ kéèyàn ní sí ọlọ́run ọba àlékè ọlá gbogbo eléyìí ẹbọ ṣíṣe ni ọlọ́run iná kó iná sọ̀dá sí ọlọ́run ní ìbá sọ fáwọn èèyàn pé irú táǹkì wà ní súnkì iṣẹ́ hajj táǹkì ẹran tàǹfà wà màṣíyáyá ikú ìṣẹ̀mí wa wà màmá sí àdínkù wa lè dá ọlọ́run nìkan la wá fi fún láṣẹ ìjàlá àdíṣẹ́ bọ́ pẹ̀lú ọlọ́run bẹ̀ wà ìdáríkà ọmẹ́tù wà ánà awùwárì lùsùlùmí eléyìí ni àṣẹ tí wọ́n pa wá ká ṣe o ìlànà ẹbọ àkọ́kọ́ ní ẹjọ́ bẹ̀ àṣírí kù fi rúbùbíyà ọlọ́run ọba ní ọlọ́run ọlọ́run ọlọ́run àbí ọlọ́run ọlọ́run àdọ́bí làdọ́bí àríwẹ̀ ni a ti mẹ́kọ́ náà bá àmà òun ní ọlọ́run wa ìtumọ̀ rọ́pù ọ̀ọ́dúnkù ló dá wa rọ́ọ́dúnkù agbákò ló pèsè fún wa.

ọlọ́run ní Allahu yarzuquha wa iyyakum ọlọ́run bá náà pèsè fún yín ló fi pèsè fún gbogbo àwọn ẹ̀dá tó kù àbílẹ̀ kọ́ ni wọ́n wú ọlọ́run yìí òun ni máa ń darí gbogbo àlámọ̀rì yóò fi ó máa ń pani ó máa ń múni wáyé rí ó máa ń pani gbogbo àwọn tí wọ́n wà ní gbogbo alákọ̀ọ́kọ́ tá a sọ yẹn àṣíríkù fèrè ìfìlẹ̀ ìbádà òun ni àfọ̀hánilẹ̀ ìbádà àwọn nǹkan tó bẹ̀ léèyàn ń ṣe káwá ṣẹbọ sọ́dọ̀ oúnjẹ àgbọ̀dọ̀ ṣe àfọ̀hánilọ́ àwọn nǹkan tó náà bá máa ń ṣe gẹ́gẹ́ bí fọ́nà máa ń dá nǹkan yàkúrúkù Allahu yàkúrúkù máa yà ṣá wà yà tá ọlọ́run ló máa ń dá tó bá wò òun sì tàbí ní ọlọ́run yá kólókù máa yàṣá ohun tó bá wù ní ń dá yá àwùlé máa yàṣá tó bá wà fún lọ́mọ obìnrin wà yá àwùlé máa yàṣá òjòkó tó bá wà fún lọ́mọ ọkùnrin àwọn ìdàwé ọ̀nà wà tó bá wọnú afúnlọ́kùnrin àtòbìnrin wà yá jẹ́ àlùmọ̀ yàṣá wà tó bá wà إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام dájúdájú rọ́bà fún Allah ẹni tó darí ẹni tó pèsè fún yín ẹni tó darí àlámọ̀rí Allah òun làlá alẹ́bí tẹ́ẹ̀bá mọ̀ ẹ̀mọ́n ọ̀làkọ̀ sàmàwá ti wà áwùtọ̀ ó dá sọ́mù dálẹ̀ ẹ̀yin náà lọ mú wá ọlọ́ọ̀bá àlejò ọlá sọ wípé àmìláwò ṣírkù fi sàmàwà àwọn ọkọ̀ fẹ́ sí lẹ́yìn ọlọ́wọ́ bá ṣé wọ́n ní ìpín níbi dídá sọ́mọ̀ àtìlẹ̀ wọn ò ní ìpín bẹ́ẹ̀ ìjú níbi kìtàbí ní kọ́rin hàdà àwọn àtàrọ̀ sí ilẹ̀ ìmì ní kóòtù sọ̀rọ̀ sí ẹni ọmú síra wa tó lè tọ́ka sí pé àwọn ọlọ́run ní ìtúwà lẹ́yìn ọlọ́run alẹ́bí khalaqa samawati wal arda ọba tó dá fóònù àtìlẹ̀ bíi títàbí àyà láàrin ọjọ́ mẹ́fà àwọn tí wọ́n kọ́lé lọ́nà wa ní èèyàn fẹ́ kọ́ yàrá kan lábẹ́ ẹ̀mọ iye ọdún tó gbà kí ló dé ó rọrùn mọ́nà ẹ wo bí sọ́nà ṣe tó nílẹ̀ ṣe tó àti gbogbo tó wà bẹ́ẹ̀ ọlọ́run wọn bí akọ́jọ́ mẹ́fà ó rọrùn mọ́nà láti dá ìdámọ̀ àmúrúhu ìdàrọ́dà ṣé yàrá yakúlà lákùn fàyàkùn tó bá ti fẹ́ fún tó máa sọ ní pé máa jẹ́bi àdèbà jẹ́bẹ̀ ṣùgbọ́n náà bá yẹn tẹ́jọ ọjọ́ yẹn sọ́jọ́ mẹ́fà ní ṣíkímà fún ọgbọ́n àtòyé àbíbẹ̀kọ fún ọgbọ́n àtòyé ẹ̀kọ́ wà mẹ́sàn náà bá fẹ́ bá kọ́ èmi kọ́ lọ́jọ́ ìṣẹ́ àlá ẹ̀kọ́ wà bẹ́ẹ̀ rẹpẹtẹ ọlọ́ọ̀bá dáa torí pé kí ni ọjọ́ mẹ́fà yẹn tún wá kéré ó rọ náà ọba lọ́rùn láti dá ogun ẹ̀dá fọ́jọ́ mẹ́fà torí pé kí ni gbogbo tọ́nà ń fẹ́ lò láti dá gbogbo nǹkan yìí ó wà ní kápá ẹ̀ ọ̀nà tó ní yẹ̀pẹ̀ ẹ̀dá tó fẹ́ dá láti yẹ̀pẹ̀ òun ló ní kò ní nìkan òun tó wá sí òun ló lè fi yẹn di ni ó ọlọ́run gbogbo tó jẹ́ abẹ̀mí pátápátá ajá gbogbo wọn látara omi talẹ̀ tó lómi ọlọ́run bàbá gbogbo tó jẹ́ pátápátá ọlọ́run dáadáa látara omi kò jẹ̀mí lọ́tọ́rọ omi lọ́dọ̀ èèyàn kan omi tó tún wá ní ìtọ́nà ọba dà fi ṣe ṣùgbọ́n wọn èèyàn tá a bá fẹ́ kọ́lé ah, àbúrú méjì owó twenty to three three five mo láti two five àdúgbò ọ̀dọ́ ọjà yẹn àkókò ìsílẹ̀ bá ìgbésẹ̀ fẹ́ lọ fún oníkọ́ńpìlì gbogbo tí àwọn abúlé nípa fẹ́ parí ẹ láàrin oṣù mẹ́fà ọdún kan ti fẹ́ pé níbi tó tún fi ń kọ wọ́n ní àbẹ́ láwọn Lagos state government yìí ni aláwọ̀ àkùrà wọ́n mà ti wá lẹ kí ló máa ń kọ yẹn náà wọ́n ti wá lẹ káńsù wá káńsù ẹ̀ báyìí àbí wọ́n dẹ̀ fi kíní náírà rẹ̀ wọ́n fi ti báyìí wọ́n lè yàn kọ́kọ́ gbọ́dọ̀ débẹ̀ wọ́n lè wà lẹ́nu yẹ bó níwèé fàjọ̀bọ̀ àbẹ́ẹ̀rí ọmọ ènìyàn ilé lọ́mẹ́kọ́ lójú mẹ́fà ní ìgbà wọn lọ́dún mẹ́fà kò sí ẹnu tọ́ náà ọba àdìsí ọ̀la èsì sáfì àyà tó máa sáwà àdàlà àrùn lẹ́yìn ìgbà tó wá pa bẹ́ẹ̀

ọlọ́run gbogbo àwọn nǹkan tí bẹ́ẹ̀ ní sọ́mọ́ àti ilẹ̀ gbogbo gbà lọ́ máa ń pe ọlọ́run ẹ wo ìgbà táwa ti pè é léèrè wọ́n ti wá pè káàkiri gbogbo sọ́mọ́ ìyẹn gbogbo orú ilẹ̀ àbẹ́ẹ̀rí jọmọ́ ọ̀rọ̀ wéèlà àbí kí là ń sọ ní kíní jẹta ni wọ́n sọ pé wéèlì tẹ rí ẹ ahọ́n ẹ̀ lásán ahọ́n wéèlì lásán ẹja wéèlì ahọ́n ahọ́n ẹ̀ lásán wọ́n ló wúwo ju ẹni bá sì lọ àgbáhùn àgbà ahọ́n ti ẹni o wọ́n ló wo ojú ẹni bá sí lọ ẹwà ojú oúnjẹ tó ń náà máa jẹ́ kò ní àyàwó nínú wá a ìṣá ọlọ́lọ́wọ́ gbogbo gbáyé láàdá ọlọ́wọ́ sí lọ́tún wá lánàá o òǹtò ìgbé àwọn ìlú àwọn sọ gbàgbọ́ lọ sí àgbègbè kan mẹ́fà ó kọjọ́ kéde sí ní ọlọ́wọ́ gbọ́dọ̀ sí ní ọlọ́wọ́ bá ọlá ní gbogbo tó wọ́n ní tọ́mọ̀ àdílẹ̀ ẹni tó gbá mú Allahu lẹ́rìí yóò ṣe kó sàmá àwọn àwùjọ àǹtàgúlá ọlọ́ọ̀bá lọ́ba tó ti tọ́mọ̀ àdílẹ̀ mú òbí òjò jábọ̀ yí lórí ilẹ̀ náà lú mọ́ ilẹ́fẹ̀ wàlá ìgbà dáta ọlọ́dún tó bá fi bá ti ẹ̀já talẹ́ni náà subhanahu wa ta'ala amma yushrikun ọlọ́run kọjá bí kẹ́ ti fi ẹ̀ o yóò fi lẹ́yìn lánàá ha nígbò wa parí àwọn ṣẹ́ yìí ó wá kóòrù wa ó tọ̀tọ̀ wa yẹtùlógún hasíta òru àti ọ̀tàn àfáàfà ìtọ̀ ti sùn lọ kí lọ́lọ́run láwọn méjèèjì ń ṣe òru àtọ̀sán ọlọ́run ń gbaṣẹ́ lọ́wọ́ ara wọn. يولد الليل في النهار ويولد النهار في الليل ọlọ́gbọ́ owó ti òru bọ́lú ọ̀sán owó ti ọ̀sán bọ́lú òru o tó ṣe láti jọ lẹ́nu yẹn o wá ṣe àmì wá ní tójú ta ọ̀rọ̀ ọ̀tún àmúrí ọlọ́gbọ́ ọ̀sán tẹ́rí òru àwọn òṣùpá àtàwọn ìràwọ̀ ọlọ́run wá tẹ́rí gbogbo wọn bá gbogbo wọn rahman kí lọ́nà ọba ọlá sọ ó ní wá sábà àwọn fàáhà wà wá bọ̀ àrùn yìí gan ọlọ́run àti tọ́mọ̀tẹ́ rí yẹn wà sábà àwọn fàáhà wà ألا تطغوا في الميزان ọlọ́run yóò ṣùwọ̀n tó lọ́n gbé kalẹ̀ ẹ má tàbí nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa àlùmíìsàn tó náà bá ní òun gbé kalẹ̀ yìí wọ́n ní tọ́mọ̀ tẹ́ rí yẹn ọlọ́run dá pẹ̀lú precision ẹgbẹ́ kò wú orí ẹgbẹ́ kejì lọ torí pé ẹ wo plane wọ́n nígbà táwọn òyìnbó fẹ́ ṣe plane àwọn náà gbìyànjú nípa precision wọ́n ní ẹgbẹ́ ọ̀tún plane ò gbọ́dọ̀ ju ẹgbẹ́ òsì lọ tí ẹ̀gbẹ́ ọ̀tún bá ti rọra ju ẹ̀gbẹ́ òsì lọ ní wéyì wọ́n ní pé ìyẹn lè jà ọlọ́run bó ṣe ṣe sánmọ̀ nìyẹn lẹ́bí ẹ̀rí ọlọ́run ní òun dá sánmọ̀ bí ọ̀hún ní àmàdé ìtàrọ̀ náà kò lóko ní ẹnì fojú rí ẹni tó gba amúnisílẹ̀ òun lọ́nà wọn bá iṣẹ́ tọ́lọ̀ ń ṣe gbogbo tọ́lọ̀ wá ń ṣe yìí sọ̀rọ̀ ṣe ìlú ní ohun ìwọ́n ní ìṣirìkò kéèyàn wá sọ pé à àwọn bàbá à wọ́n lè pààyàn mọ́ sí yàn irú ẹni bẹ́ẹ̀ mú ṣírí kó ó ti dẹmọ ìrùbò bíyà níbi ìṣe ọlọ́wọ́ ọba ó ti ṣẹbọ sọ́dọ̀ àwọn bàbá táwọn bàbá bá lẹ̀ ní kí ẹ̀sì ní kí táwọn bàbá bá lẹ̀ ní di ọjọ́ keje ẹ̀ ní ọjọ́ keje ṣírí èèyàn wọ́n mọ́ ó ní à ẹlọ sọ́tù ẹlọ fídíò ojú ọdún á fún yín lọ́mọ inú ẹni bẹ́ẹ̀ jẹ́ bọ́tọ́ náà béèyàn bá gbà pé kọ́kọ́ ń pààyàn lẹ́yìn ọlọ́run tó yàtọ̀ sí àwọn nǹkan tó náà bá fi agbára síbi pé kó pààyàn à àkójẹ́ ṣọ́ra tó bá yìnbọn fún ẹwà kọ̀ kú dànù irú ẹni yóò ṣe kí ni kò ṣẹ́ bọ̀ torí àdámọ́ náà ń dá ìbọn ní pé tá a bá yẹ fún ni wọ́n ṣe kí ni Ah, àbá oníṣọ́ra àwọn ọ̀yà àwọn ọ̀yà tó bá lẹ́ẹ̀lẹ́ sí ẹ̀sì méjì àà tí ó rọrùn inú ìjáde tó fún yàn pé ó yá máa jì ó lẹ̀ máa jì wá ìsí akọmọ àwà tó máa ní kí máa jì sí ọgbẹ́ni fọ́nà ọba tí wa báyìí àmà àmà tánà lẹ́yìn bàtà bá ti kú wa ilé ìlú oṣù rọ̀bẹ̀ lábá padà sí tòkè yẹn sùn kó má jù mọ́ wọta ló wà yorùbá sọ pé àwọn ti tá lọ́fà à ọ̀fà wọ́n tá lọ́fà tí katapọ́ọ̀tù náà lò ní àléwò gbogbo ilé iná ìrọ̀ ni òjò mọ́ kòkòrò mẹ́lò lórí ìlú tí gbogbo ẹ̀ kú ọ̀bẹ kó má fi ẹ̀tẹ́ lẹ̀ kó má lọ pa làpálàpá nígbà tó yẹ kó lọ sọ títí kan ti mẹ́ríkà tẹ̀sí fún ẹ kọ́mọ́rú kòkòrò tó ń bẹ́ ẹ̀jà kó wá sọ fọ́ tá ní ọ̀pá ni ẹ rí àwọn àwọn àbíkú ni àbíkú àbíkú ẹwu ni tó sọ Yorùbá jù ẹwu ẹwu Yorùbá tó bẹ lẹ́bọ tó tó bẹ ọmọ ọlọ́ látara àbíkú wọ́n sì lè síkú sẹ́ẹ̀ ní àbíkẹ́kọ́ as àti as wọ́n fẹ́ra wọn wọ́n wá bímọ ẹsẹ̀ wọ́n wá ń kú ẹsẹ̀ kìíní kan àlùjọ̀nù náà wá dúró lé wọn wọ́n nígbà tó mọ́yán kú wọ́n sún rí lọ́nà nígbà tó sì máa bí mi báyìí wọ́n rí pé gbogbo ọwọ́ ẹ̀ jóná ẹ̀rí pọ́mọ yẹn ló tún padà wá àlùjọ̀nù ló dúró lé yìí yẹn kọ́nà ọba kó bẹ́sẹ̀ ńlá wa ń bẹ̀ ẹlẹ́kẹta àṣírí kú fi àtìmọ́yìn láàyè wà sí fáàtì ọ̀nà onífàdí láyé láti máa wọlé fúnṣẹ́ fàdí ẹ̀hùn bíhà ọ̀nà olówó láwọn orúkọ àtẹ̀yìn ẹ máa tí ọkọ̀ bá dé ti tó pé ní allah ìlú allah wà kọ́lá àdọ̀rọ̀ búkúmù àlà ilé àwọn òpèrè lọ́nà fàákọ́lá mọ́ òrùnàká àkírọ̀ ìwà ìkúùlà ọlọ́run gba kóró ti gbà lórí ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run fi yàjẹ́ ní ayé pèrè lọ́nà òdìjẹ́bọ̀ lọ́nà níbi ìṣe ọlọ́run kúrọ́nà òdìkan lọ́nà bí yọba pèrè ní Ar-Rahman ìlú ẹni bẹ́ẹ̀ ni kékeré ó ti ṣẹ̀bọ tó lọ́wọ́ bá bí yọba sọ pé ibi tẹ rí kò sálàáfíà bí kan èmi ni mo máa ń fúnni lálàáfíà ẹjọ́ bá tò mí máa gbà lọ́wọ́ ẹ̀ ìlú ẹni bẹ́ẹ̀ ni pèrè lọ́nà ẹjọ́ bá gbà gbọ́ òun náà ti ṣẹ̀bọ sọ́nà gbogbo àwọn oríṣiríṣi ìròyìn ọlọ́run láyé ìṣàfihàn òbí ṣe àwọn òròyìn ọlọ́wọ́ agbọ́dọ̀ gbà bọ́lọ̀ nìkan ló ní àbí fi nǹkan ní ìwé ọlọ́wọ́ ọba àtìlé fi ọlọ́wọ́ ọba òrùlé fi ọláwé nǹkan ní lẹ́yìn dáadáa ní bí iṣẹ́ ní gbogbo ẹ̀dá tó lọ́wọ́ dàpọ̀ sí tó dàbí ọlọ́run wọn wọ́n rú ẹ̀sẹ̀rì ìrú ìbá fi ṣùgbọ́n náà ọmọ ọba tí máa ń gbọ́ ni ọba tí ti máa ń rí gbígbọ́ ọ̀tọ̀ náà ó yàtọ̀ sí gbogbo ẹ̀dá sọ́mọ náà lọ́lọ́wọ́ wà á sì máa gbọ́ táwọn rí rí ìtọ́ náà wọn ọba àdékè ọlá ó yàtọ̀ sí rí ìtura لا يخفى عليه شيء في الأرض ولا في السماء nínú sọ́rọ̀ ta wà láti nínú ilẹ̀ fi kọ́kọ́ pamọ́ fọ́nà wọn bá gbogbo àwọn ọ̀rọ̀ yìí tí ọba ti fi fún kọ bí lẹ́yìn ọlọ́run ìlú ẹbí bẹ́ẹ̀ ti ṣẹbọ kọ́mọ kó bá ṣe làwà nínú ẹbọ ṣíṣe gẹ́gẹ́ bí ta bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó kọjá àtàbọ̀ ẹnu omi kọ́ àwọn ẹ̀ṣẹ̀ méje tí máa ń pani ọrùn aṣọ jẹnẹrálì ní ọjọ́ yẹn àwa ní pẹ̀lú ogun ọlọ́run lọ́sẹ̀ kọ̀ọ̀kan a máa mú ẹyọ kọ̀ọ̀kan nínú àwọn kan ẹ̀ṣẹ̀ méje tí máa ń pariwo eléyìí náà ni ẹbọ a ti sọ fún ẹbọ ṣíṣe a sọ ọ̀nà tó pé sí ní ṣókí nípa ìṣesí àwọn ọ̀nà ní ìwà àgbà tó gbà pé ẹbọ nínú ẹ̀mí pé ká sọ pé àṣírìkù lákúbá eléyìí tó tóbi àṣírìkù lákúbá gbogbo mẹ́ta tí mo kà kalẹ̀ yẹ èyí tó tóbi ni àṣírìkù lákúbá àbí àṣírìkù lọ́kàn bíi eléyìí tó kéré èyí tó kéré yìí á máa wáyé látara àwọn nǹkan kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí alihalifu bìbẹ́ yìí náà kéèyàn máa fi kan bí ìbúra lẹ́yìn ọlọ́run ọba eléyìí kéèyàn fi nǹkan tó yàtọ̀ sọ́nà òbúra ó lè má yọ̀yọ̀ kúrò nínú Islam lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n tó bá ti pọ̀ àbí tí ó bá dé lẹ́bù kan ó lè yọ̀yọ̀ kúrò mẹ́ eléyìí ẹ̀kọ́ kékeré ni kéèyàn máa búra pẹ̀lú nǹkan tó yàtọ̀ sọ́nà kéèyàn fẹ́ jẹ́rìí kó jẹ́rìí pẹ̀lú nǹkan tó yàtọ̀ sọ́nà gbogbo eléyìí nínú ẹ̀mí tó kéré àríyá kéèyàn máa ṣe nǹkan láti fi hàn ìmọ̀ ṣe nǹkan láti fi ṣàfihàn ó wá ń dé lẹ́rù pé kó sọ̀rọ̀ bí ẹlẹ́bọ pátápátá àṣírí fún àlàkàn sí ìtẹ́lẹ̀ ìpamọ́ ànábì ní ìnáni àkọwà máa hàn fún àlàáhùn náà sí àṣírí fún àlàkàn sí ó lẹ́bọ tí mo máa ń páyà jùlọ fẹ́yìn ọmọ lẹ́yìn mi òun náà ni tó tó pamọ́ yẹn èyí á máa ti náà kó kírun ṣùgbọ́n ní ọkọ̀ ẹ̀ ó fẹ́ fi káwọn wọn lè sọ pé àfáà yẹn máa ń kírun gan wọn lè fi sọ bẹ́ẹ̀ ó ti bẹ̀ẹ̀ àdọ́lù sallallahu alaihi wa sallam ó ní kí sàdáńsẹ́ ní aṣáàkì náà ti àdáàbà yàmà ní ìyáàdà ó nínú àwọn tí àwọn máa pọ̀ jù ọ̀gbẹ̀gbẹ̀ àdìsí àmọ́ àwọn mẹ́ta kan ẹni àkọ́kọ́ ojú ní mímọ̀ ó jẹ́ tí ó mọ pé ó dáadáa ó mọ̀ nípa ọlọ́run ìdí tó wá fi kọ́ ẹ̀kọ́ yẹn ni pé káwọn èèyàn lè sọ pé ó ní mímọ̀ ni pàkàndì sí wọ́n ti pè lóní mímọ̀ tó kò ní gba aládáwájú ọlọ́run ọlọ́run ni ó yá ẹ̀nà kojú ẹ̀gbọ́n náà ẹni ẹlẹ́ẹ̀kejì ó kékù ó máa ń náwó sójú ọ̀nà náà gbogbo owó tó wá ń ná yìí wọ́n wá rí pé kò ná torí káwọn èèyàn lè sọ pé apá yẹn náwó náwó ni torí ẹ̀ ló ṣe ná ọmọ adóyá ẹ̀mú lọ́nà ná. Gbogbo máa gbé èbú pé wọ́n lọ abónáwó òwónáwó wọn náà à á ní ohun náà torí kọ́ba àti kékeré kọ́ lè yẹ ẹni ọ́sì ti yẹ o ti pẹ̀sọ́ ilé ayé. Ó lẹ́lẹ̀ ẹ̀kẹta ẹ̀tọ́ ìdàgbàsókè ọ̀nà náà wọ́n ní ó fẹ́ ṣùgbọ́n gbogbo tó fi jà káwọn náà lè sọ pé kò já lílu ni olùjàdù síbi ọ̀nà náà pàkọ́dì tí wọ́n ti sọ bẹ́ẹ̀ ó yà máa lọ lọ náà ló fi jẹ́ gbọ́dọ̀ máa ṣó àníyàn wa látara gbogbo tá a bá ń ṣe abẹ náà kó má tẹ̀ fún wa ní àníyàn tó dáa lórí gbogbo tí a bá ń ṣe kọ́nà kó ṣàmì wa kó fi wá ṣe kó jẹ́ dáadáa wọ́n bá lọ́la tuntun kìlì wọ́n náà sáré wa ní kẹ́rẹ̀ وهاب لنا من أجل صلاح نتيجة تكفير وهاب وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. كما نتوهي بإرفاقك إن شاء الله. وعليكم السلام ورحمة الله وبركاته لا Thank you káàdì kan ṣe kò ní any problem now symptom wà ń bẹ ok. yóò dẹ̀ méjì pass. náà náà tí ìyàn àwọn bàbá ayé ni ṣe rí kọ́nà ń ṣàdó ayé kò lè ṣe èèyàn ayé lè make attempt láti ṣe èèyàn ṣùgbọ́n wọn lè ṣe èèyàn wọ́n máa ń sọ wípé ayé lè paka ayé ò lè paka dáradára wọ́n lè fọwọ́ abo sẹ́yìn awó agogo wọn sì lè fà sẹ́yìn ayé ò lágbára gbogbo agbára ọwọ́ náà aló gbogbo òògùn àti gbogbo test gbogbo test ti fi wa pé kò sí tó ń ṣe wa ṣẹ́rí ọlọ́ọ̀bá pàgbà wọ̀n wá nìyẹn kó o jù lọ nǹkan máa ṣẹ̀dá ó wà ní ara àwọn òyà máa ṣàyẹ̀wò wọn sì lè ó lè jẹ́ lẹ́yìn ọdún mẹ́wàá tó bá ṣàyẹ̀wò wọ́n pa tó ṣe nǹkan ni ó ni àwọn òwà rárá débi wọ́n fẹ́ àyẹ̀wò tó máa padà jẹ́ ọ́ lè ní kò ju five thousand naira lọ wọ́n sì ti lọ mílíọ̀nù ṣùgbọ́n ìgbà mí ìpìlẹ̀ ọmọ àfi nǹkan pamọ́ sí wa lára ọlọ́wọ́ òjijì tó àti mú kúrò bẹ́ẹ̀ torí kóògùn tá ló yẹ òun kọ́ ló máa fún wa lálàáfíà sábà bí ilé lọ́nà ń bí ní gbogbo nǹkan yìí kọ́ àtàwa náà lẹ́ni wá agbára ọwọ́ náà bá ló wà ká lóògùn kóògùn ṣiṣẹ́ ọwọ́ náà bá ló wà ṣùgbọ́n àwa gbọ́dọ̀ lóògùn àgbọ̀dọ̀ dúró lórí pé ọlọ́dọ́wọ́ o wá jókòó kalẹ̀ wá ń ṣàdúrà àwọn olóró tó yẹ kó o lò á lóògùn á ti máa ṣàdúrà ẹgbẹ́ nígbà tẹ̀jẹ̀ ló prophetic medicine o thirty six for years ọlọ́padà mú lọ ó túmọ̀ sí pé ẹ̀ẹ́dì ìpàdé òògùn tí ó bá nǹkan yẹn mú ni ọjọ́ tẹ wá lò yẹn ọlọ́run ní kójú òun ló máa bá mu lórí jẹ́ pé èèyàn kì í jápọ̀ tó bá ní pé èèyàn máa lo òògùn èèyàn sì máa lo òògùn náà ní kí ọlọ́run máa fi mú nǹkan yẹn lọ àwa ní òun pé mo ti lo òògùn lóru títí mọ ìlògùn mọ́ ìgbà tá a lè láàlògùn mọ́ òdìgbà tá a bá wá rí pé wọ́n sọ pé à oògùn tó wá ń lò yìí ti pọ̀ jù ó tún wá ń kó ìlera bá ẹ tó bá wá kọ̀ǹtínú láti máa lo òògùn yìí ó tún máa ṣe sábàbí aburú tó ju ìtò mìíràn lọ ìgbà yẹn nìyẹn tó lè fi òògùn lẹ̀ tó ìgbà tí ó lè jẹ́ pé wọ́n ní kí òògùn tó yẹ ká lò fún nǹkan yẹn àti ìlò níbẹ̀ ọjọ́ tá a bá lò níbẹ̀ ọ̀nà ọba mi kúrò kámọ̀ ẹ̀kọ́ náà ọba ni ọba tí máa ń fúnni lálàáfíà ṣùgbọ́n náà ọba fẹ́ káwa ṣe ìgbìyànjú kọ́lọ̀ kó ṣàánú wa náà náà náà. Ok, mo kúrò lórí ẹ̀. Náà, àlóbi sọ̀rọ̀ máa lè ọ̀sẹ́lá, àbúdárì ó rí àlóbi sọ̀rọ̀ ọ̀sẹ́lá, ó daṣọ ọgbọ́ra, aṣọ wáìtì, ó débẹ̀ lákọ̀ọ́kọ́, ó padà ó débẹ̀lẹ̀ kejì ó padà ìgbó bá débẹ̀lẹ̀ kẹta ànábì sọ̀rọ̀ àtẹ́lá ti jí ànábì wa sọ̀rọ̀ nínú wáyì tọ́lọ̀ bá fi yé lójú oorun pé mọ́kànlá láìlẹ̀ ìlànà ẹnikẹ́ni tó bá sọ pé láìlẹ̀ ìlànà pẹ̀lú ọkàn tó sì gbàgbọ́ tó ti kẹ́tọ̀ dákọ́lá lùjọ́nà ó bá wà lùjọ́nà àbújá ni wá ní wa ìzánà wa ìsárọkọ̀ ó ní àbílẹ̀ ah, oníjẹ́ tó bá wá ti kìlọ́ tó ti jáde kọ́ ànábì ni wa ìzánà wa ìsárọkọ̀ fọlọ́gbàtọ́lá ó ní kódà kó jáde kó ṣe kìlọ̀ ó máa arákùnrin tó rí fi ìtẹ́ ó jáde ó ṣe jùlọ ànábì ní kò bá jalè kò bá lè jùlọ ó jáde ó ṣe jùlọ kò bá jalè kò bá lè jùlọ àlàrọ́ tó ní à ń fi àbìdárì kódà kábùdárù bá fẹ́ bẹ́ẹ̀ ó tọ́ náà máa ṣe nìyẹn ìyẹn sọ fún wa ọlá tó wà fún pé ká gbọ́ náà gbọ́ ó ti yẹ ká gbà gbọ́ léèyàn bá jẹ́ lẹ́sẹ̀ tó bá ṣẹ̀ṣẹ̀ mí tí ò bá ti jẹ́ bọ ọlọ́run lè forí

àkọ́kọ́ náà a ń ṣiṣẹ́ nìkan àsìkò tá a bá ń kírun lọ́wọ́ níbi iṣẹ́ wọ́n lè attention at any time a ní láti fi ìrúlẹ̀ gbà mí tó bá jẹ́ ọ̀rọ̀ yàn a lè fi sílẹ̀ a ní láti jẹ́ kọ́mọ̀ gbà tá a bá ń kírun tá a bá lọ kírun lẹ́nu iṣẹ́ ká má wé ti táìmù rárá ká tètè ìgbà tá wá fẹ́ kí ìtafẹ́ ìgbìkítà padà yẹn ọ̀gá wá pè wá attention wa a ní láti parọ́ ìrù wa táǹkì wọ́n gbọ́dọ̀ mọ̀ pé ìrù yẹn ṣe pàtàkì jù sí ẹ lọ ànọ́bì kọ̀mọ̀kọ́ wà ní ọ̀sẹ̀dà ó ní sàdá ẹ̀fẹ̀sọ̀ láhùn àjẹrọ́ọ̀nì ó láwọn mẹ́ta kan wà wọ́n máa gba ládá lẹ́ẹ̀mejì ó ní ẹrú ájà hákọ̀rọ̀ bíi ẹrú tó jẹ́ pé ojúṣe ọlọ́wọ́ ọba ó tó jẹ́ tọ́ ọlọ́wọ́ ó máa ń fún ọlọ́run ọba ẹni tó jẹ́ ọ̀gá ẹ̀ ó máa ń fún ní ẹ̀tọ́ gba ládá méjì ọ̀rọ̀ jùlọ ní àlè kíjà arákùnrin kan tó jẹ́ pé inú àwọn yẹ̀wúdí àbínà sọ̀rọ̀ ni ó wá gbà ó máa gba ládá méjì á gba ládá kó ó gbà lọ́bì kan gbọ́ tẹ́lẹ̀ á tún gba ládá kó tún wá ní ìgbọ̀ ó ní ẹrú ó wá kó ẹrú ìní ẹ̀kọ́ ó wá gbẹ̀kọ́ ó wá yọ ó bọ́kù olugbo lọ́rùn ẹ̀ ó wá fi ṣe ìyàwó ó ní ọ̀nà ọ̀gbàgbà aládàbí ó kọ́ obìnrin yẹn lẹ́kọ̀ọ́ ó ti wá fẹ́ tó di ẹrú tó jẹ́ pé ọ̀gá ẹ̀ ó ojúṣe ẹ̀ ó fi ṣe ojúṣe ọlọ́run ojúṣe ọ̀gá yìí nígbà tẹwàá bí jẹ́ kẹfíṣẹ́ yìí ó ti yẹ kẹṣẹ́ si tọ́lọ́ọ̀bá tó ẹgbọ́dọ̀ kò tọ́lọ́ọ̀bá náà èèyàn wá ní fi ti ọlọ́run ọba èèyàn ní fi pe èèyàn ká fi kọ́ ní tọ́lọ́run a lè fi pè é tọ́lọ́run a lè fi kọ́ ní èèyàn tí bùkátà bá lọ sílẹ̀ ṣé fi yé torí pé tọ́lọ́run ọba ló fi kí ni òun ló jáde kúlù máa ń da máa ń da kù yáǹfààní wà máa ń da máa ń bá pé gbogbo sẹ́yìn sọ lébi yẹn iṣẹ́ mi iṣẹ́ nǹkan gbogbo ẹ̀ ló máa parẹ́ ló máa tán ohun tó máa ṣẹ́kù ní tó wà lọ́dọ̀ ọlọ́wọ́ ọba àlùbáríkà ọlọ́run ló ń fún ni àwọn tá à ń ṣiṣẹ́ lọ́dọ̀ wọn tó bá ti mọ̀ wá mọ́ irú wọ́n padà yọ̀dá fún wa ní tó bá níbi sáfíìsì wa tàbí wà ìpọ́sáǹtì sí wọn ló fi jẹ́ pé ogun ìta bá ti jẹ́ agbọ́dọ̀ máa méjì ara wa indispensable ká máa méjì ara wa indispensable ẹni tó jẹ́ pé táwọn Yorùbá ti rí àfàdà àfàdà àfàdà àfàdà àfòwálé ni ní akílódé àfògbọ́dọ̀ máa wa owó láyé rẹ́rí jẹ́ ìṣe èèyàn gbọ́dọ̀ máa pòsíṣàn lára rẹ̀ síbẹ̀ àfàdà tákò bá sí ní gbogbo nǹkan tẹ́ kó kalẹ̀ bí ọkọ̀ balẹ̀ ó lè di gbogbo ẹ̀ ṣùgbọ́n tá a fà bá ti wà bẹ́ẹ̀ èèyàn kò lè mú pín lọ́nà ẹ̀tọ́ lọ́nà àìtọ́ tó kọ́nà fún wa ṣe kò gbé dáadáa ọ̀sán lọ́wọ́ àdàdà tó ti dà mọ́ sábà nínú wàhálà àdéhìí wàá sọ̀rọ̀ àjùmọ̀ rẹ̀.